sẹ́ńtọ̀ àfikí lẹ́gbẹ́ orí mọ́tọ̀ àìrí kí ilé ohun ìjọba àkẹ́yẹ̀ tó lè láti ohun òní láti ohun yóò kàrà jìra rẹ̀ lẹ́rẹ̀ nígbàtí àìkí ọmọ ń jẹ́ torí kí ilẹ̀ kí wọ́n jẹ́ ní ọ̀nà yóò mọ̀ sí pé tó bá ń kí wọ́n rẹ̀ lójú jẹ́ lọ yọ́ máa wá àbá ará ìní kan tó jí yọ́ máa jẹ lọ́wọ́ lórí àkàrí tí a máa wá ẹgbẹ́ wà àkàrí jẹ́wọ́ wọ́n àbá ẹgbẹ́ wọ́n wọ́n ti sọ láti tí ọ̀dá lẹ́yìn bàbá yẹn rábá ìjẹ̀wọ́ lọ́n ti ẹ̀kọ́ lẹ́sẹ̀ tó lọ́n pẹ́ àjíjẹ́ lọ́n àjíjẹ́ lọ́n jẹ́wọ́ fún ọlọ́run àjẹ́wọ́ fún torí kò ló lè ṣe iná abáfẹ́ olóòrùn ìjọdún kò lóò tòrò olóòrùn ìfà fókílẹ̀ bí púpọ̀ olóòrùn sọ ìrìnà jẹ ọ̀rọ̀ kò tẹ́lẹ̀ tó ti àbọ̀lọ́ bóyá rí ó láti wá ẹ̀rọ ọlọ́run ìyọ́ló òṣìṣẹ́ rẹ̀ bìbọ́ ẹ̀kọ́ gbẹ̀mọ́ Àwọn ẹgbẹ́ ọlọ́run yìí àwọn mẹ́rin ọdún sàmẹ́lì ìjọ òfèrè méjì fọ́ à lọ́rọ̀ tẹ̀lé àmẹ́lì ọ̀yọ́yọ́ Ilé káwọn àtẹ̀lé ọlọ́run bí àánú ìrìnà lójú àpẹẹyàn. Wọ́n rẹ̀ pé kìí kírun ó ti ẹkọ́ kí gẹ́gẹ́ nígbà tó bá wà nínú sí àwọn èèyàn tó sí. Àmọ́ tí wọ́n ti ń gbẹ́rù sí wọ́n wà, yọ́ ẹ̀nà ọmọdé ta ẹ̀ ẹ̀nà ọmọdé ta ẹ̀ ajára òjì dídà ọ̀rá tí ò rẹ̀ dáadáa lójú mi tí ó rí lọ lẹ́ta ìwé mẹ́rẹ̀ sí ìdèrè wọn ń gbé ọlọ́run tó kọ́ gbà ní ilé àwọn tàbí pẹ̀lú ẹjí dídẹ̀ dáa lójú mi tí wọ́n mọ̀ sí pẹ̀lú ẹjọ́ bá ti jẹ dáadáa ó ti dáadáa ó dáa jẹ ẹ̀mí ẹni tí ò ti jẹ dáadáa ó lè fẹ́ lọ́nà jẹ̀yà ìdí dáadáa àbẹ́ ìtọ́ pé ní kí wọ́n tún ní sí ọlọ́run ó fẹ̀ láti ọlọ́run gẹ́gẹ́ lórí ọlọ́run ìmọ̀ àtẹ̀láti ọlọ́run nípa ìtẹ̀láta ipò àìtẹ̀lẹ́ náà lọ́wọ́ àdáyé tí wọ́n á jẹ́ lórí àwọn ojú ń tẹ́ tó rẹ̀ lọ́dọ̀ àwọn àpéjọ òde bọ́ ọ̀fẹ́ ṣe ọ̀nà òní ọdún tẹ́ rẹ̀ wọ́n tó tó tà tó ojú torí ẹ̀mẹ́ wọ́n ẹ̀ ṣe pè máa jẹ́ ìyẹn gbọ́dọ̀ máa tẹ́ nígbè pé ọlọ́run ni mo ń gbé tí mo ń gbé fún mi àwọn ẹ̀mọ́ ti ń tẹ́ pé torí àwọn ìrìnàkà ló ti ń tẹ́ nǹkan kan

àwọn ọkọ̀ abẹ́ àrẹ́bì àwọn ní ìmáàrù kọ́ọ̀dík ìmọ́ pàtó jẹ́ kí wọ́n kò lórí ilẹ̀ wọ́n kọ́kọ́ lòkó láì jọ ọkọ̀ ojú omi wọ́n kí ẹsẹ̀ lé

àwọn èèyàn ti nínú gbàgbọ́ ẹ̀ lónìí náà ṣé tí ayé tí wọ́n náà sí ìyàtọ̀ sí láyé ara ayé mi ìròyìn èèyàn bá máa ní àbẹ́ ìgbọ́dọ́kùnrin èèyàn bá sì ní gbọ́dọ́bìnrin láti gbọ́dọ̀ ọ̀tà rẹ̀ tó lórí òṣèlú màkẹ́wọ́ bẹ́ẹ̀ ni má ń ṣe ìrìnfẹ́ kìí ìgbóníwọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni ojú ọjẹ́ Àwọn ìyá pé ìjọ́ ìjọ́ ìgbé pé pẹ̀lú àwọn àjíjẹ́ o, bá jíjẹ́ o, à. Kí lọ máa bá rẹ̀ márùn-ún, yọ́ jẹ́ bá máa bàbá àyà láti ọlọ́run. Wà ní àwọn olùsọ́ àlèyò, ìtọ́rọ̀ kù ní ìfẹ́ ẹ̀rin ìfẹ́ pé ọlọ́wọ́ ẹ̀lì ọ̀ká wa ìfẹ́ ẹ̀rí ìlànà ìfẹ́ àwọn ọ̀sẹ̀ ẹ̀rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kan tí ó ti ọ̀ká rẹ̀ lọ́kan gbogbo ọ̀há tó kò lórí ọ̀gá abẹ́ ẹ̀rọ tàmá Bí ìgbẹ́ ẹgbọ́tẹ̀ lẹ́yìn olùgbẹ́gbọ́tẹ̀ lánàá bí sàrẹ́lá ìgbẹ́ jì ẹni ọlọ́run máa fi ẹ̀rọ tó ń gbogbo ọlọ́run gbogbo tó ẹni tó wà kọ́lọ́run ọ̀pá gbogbo ní tó ti bàbẹ́ ìdámẹ́ ti máa nígbà owó jòrò lóòjò ìgbọ́n máa ti nígbà owó tó rẹ̀ kò tí ìgbàra tí ń wà àwọn èèyàn tó tí wọ́n jà ayé mẹ́rin tí wọ́n ti ń sọ́pù tí ò ní yẹ ju àìgbọ́ lọ́lọ́lọ́ àìgbẹ̀ láti ló jẹ́ àlè كما يدعون ويعرفون فمن كان مؤمنا فليؤمن بالله ورسوله وإن الله كان كاذبا على يقولون يقولون ẹni ọba ti fi kó sára ní ìbáta inú olùgbàgbọ́ gẹ́gẹ́ lọ́dọ̀ ọlọ́run jàmánà ọkùnrin àrègbè ẹ̀dá gbìyànjú ẹ̀mọ́jà àwọn àwọn èèyàn tí bí wọ́n fi ìyàpọ̀ ọlọ́ọ̀sára lórí rẹ̀ a ti mọ́ ọ̀rọ̀ àdíjọ́ láti fẹ́ gẹ́gẹ́ jẹ́ èyí inú eré fún ma iná àti ní mọ̀ ní yóò dódó orí ẹ̀mọ́ yóò dùn àbó òdódó lọ́rọ̀ ọba ìrọ̀lọ́ ọlọ́run àti òjílẹ̀ rẹ̀ jàmáà

ìpínlẹ̀ tó ń tẹ̀lé pé òun ọmọ àjẹ́ òun àmọ́ ibi tí ọ̀rá ti ṣe kò sí wà tọ́ sí ìlú òun tó máa lọ náà ìjọba tó jìnà sí òun náà tí wọ́n ti ń nínú kéèyàn tó ọ̀nà ajé mi kúrò ọ̀nà àwọn ayé rẹ̀ láwọn àwọn tí wọ́n ń tẹ nǹkan míì lẹ́yìn ọlọ́run tí ò jẹ́ ọlọ́run ẹ̀dá gbogbo tọ́lá ti pọ́ lórí àdáwò lórí ìdúgbò náà ìṣẹ́lá ti lórí fún wa àdáwò ní ọlọ́run tẹ́wọ́ ní kí a bẹ̀rẹ̀ kú sórí ẹ̀ wọ́n wà nínú lè ló ń pẹ́ mẹ́ta nílànà ẹ̀rù ní ìpọ̀lẹ̀ ní pé ọ̀rọ̀ máa fi ẹ̀rù sí ní pọ̀ ẹ̀rù ààbẹ̀ yorùbá ní owó ti pọ̀ ìrẹ̀kù sí ní ẹ̀rù ti pọ̀ ẹ̀rù ọ̀rẹ́ ìjàpín káàkiri mẹ́rin pọ̀ nínú tẹ́gbẹ̀ ẹ̀rù ìbẹ̀ tẹ́lẹ̀ Wọ́n á wò pé ìlànà ọba lè ìlú padà lẹ́yìn rẹ̀ ń tọ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ẹni tí ọ̀nà lẹ́ẹ̀ta padà lẹ́yìn lọ́lọ́lọ́ èyí kí ìlú ọlọ́run máa fi fún yóò tún ní ọlọ́rẹ̀ yìí yóò yóò máa yà àwọn èèyàn lẹ́nu pé kí ilé ìjọ ń wá yàrá tó lé wa tó jù ẹni tí ọ̀tọ̀ ọ̀rọ̀ wò rí kò ní gbọ́gbẹ́ ìwòjọ́ àárọ̀ àmẹ́jọ́ ti kó káàrí orí gbọ́gbẹ́ ìwòjọ́ àárọ̀ àríkàgbò yóò tó àwọn ọlọ́run lọ pé àárín ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjàgbẹ́rù ti wọ́n ní ẹgbẹ́ sẹ́rìn náà mọ́ òyòrò yípọ̀ láàrù pé èmi òun náà ó òun tẹ̀ káà ní ẹlẹ́gbẹ́ ọdún yóò ti rí bí mẹ́rin wà lẹ́yìn láì tẹ́lẹ̀ òdìbò bára ní àbẹ̀lọ́ ọba àlejò ọ̀dá àkókò mùsùlùmí tọ́lọ̀ ń ṣe ìbẹ̀kùnkún lórí ọ̀rọ̀ mọ́ta ara lọ wà ìjọba àjọpọ̀ oṣù lọ́dọ̀ ìjọba àtúntò rẹ̀ pàápàá nínú àwọn èèyàn tó ṣe ní alátìlẹyìn fún wa ní àyè àti gbogbo inú láìní ayé gbogbo lápá ọ̀tá ọlọ́run tó yẹ ìdílọ́lá ọlọ́run ìdílọ́lá tóbi rẹ̀ tí ọlọ́run máa káà lórí ẹni káà ó ti tó oṣù pé ayé ثم وفقهم الله تعالى مبينا خطورة لامر والشهر الذي أقدم عليه وبذلك المزيد تعليم وتأويل فقال ألم يعلموا أنه أي ألم يعلموا هؤلاء المنافقون وتحققوا أن من يعاد الله رجله ويخالفه بتجاوز وجوده بأعماله كقسمة الصدقات أو بأخلاقه كحره ولا ولفجر العظيم أي والذل العظيم والشقاء الكبير ọlọ́run àtijọ́ náà lọ́gbà àlọ́gbọ́ bí ọlọ́mbá fi àjẹ́ tábìlì tí ẹ̀dá ọ̀mà bí àti jẹ́ ọgbọ́dọ̀ kọ̀kọ́ bí ọlọ́run bá sọ̀rọ̀ oríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wọn ọ̀nà tí ọmọ rẹ̀ pọ̀ àlọ́pọ̀ inú

ìyàpọ̀ ọlọ́run ìyàpọ̀ òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀dá àlà ọlọ́run pẹ̀lú pé àwọn tọ́lọ̀wọ̀ àdéjọ ọlọ́ọ̀pẹ̀ àwọn tọ́lọ̀wọ̀ ọmọ mùsùlùmí pé lónìí tọ́lọ̀wọ̀ pẹ̀ lọ́pọ̀jù ọlọ́rọ̀ àdéjọ ọlá pọ́pà mẹ́rin ọ̀pọ̀ ẹ̀kọ́ bí rẹ̀ torí pé tí tí ìjọba bá yẹ sí kó bá tún lọ bí di ẹlẹ́kọ̀ọ́ pọ̀rọ̀ gbogbo òun ní kí wọ́n tẹ́lẹ̀ ìwé òwe ayé láti wàjẹ̀ máa ìwọ̀n wọ́n pè láyé ibi tí kò sí kí ìkẹ́kọ̀ọ́ má bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ gíyàn àbáta ní ọ̀nà bẹ́ẹ̀ ilẹ̀ tọ́ta ọlọ́rẹ̀ mẹ́rin ọlọ́pàá àdìjọba ó bá ń wá kó àwọn mùnáfíkì yìí wọ́n bá náà ní rúgbùrù ilé fún òkúrò máa ń kọ́ lùlàwó máa ní ogun náà máa ní sọ ọgbẹ̀ àá lè gbọ́ ọgbẹ̀ ìlú mọ́ kí lọ bá wọ́n pè ẹ́ta wọn lórí owó jẹ́ ń lè jáàdì náà ní pẹ̀lú ẹ̀dánà àwọn òdè yìí wọ́n wọn ẹ̀dánà ìjọgbèrò láyéláyé tó dábà mùsùlùmí tò ní agbọ́dọ̀ kí ìbára púpọ̀ ta ní àwọn èèyàn tí wọ́n ọ̀rọ̀ láti bá fún wa kí wọ́n máa Payment received in all Ìyá alábùkù, ìyá tó rí lọ́pin, ọlú ọ̀rẹ́ bí lórí àbí ìdójúdì láti lè ìdójú rẹ̀ àbí ìjẹ́pẹ̀rẹ tó tóbi ni, wọ̀sàbá orílẹ̀-èdè orí ìgbó láàrin. àbẹ̀lọ́pàá àti ọlá ọlọ́ta náà wà bẹ́ẹ̀ o. Gbogbo já sílẹ̀tọ̀ sí ọlọ́pẹ́jà àti ìṣòro ọ̀nà àti tóbi ìlọ́lọ́run. Torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí, ìní màmá kó sí ọ̀pọ̀ kan láwọn rẹ̀. Látàrí ilé oríjọ́tẹ̀ àti oríjọ́tẹ̀ Gbogbo ìlú àtàtí fẹ́ ìfẹ́fẹ́ fẹ́ wọ̀ yìí wọ́n ní báyìí bí ara gbé ọmọ rẹ̀ ẹ̀ àkókò ẹ̀yìn o tó ń tó ń dùgbà tó ń fẹ́ jẹun olówó jẹun wọ́n ló rí ẹ̀wọ́n pọ̀gbọ̀n wọlé tó máa wọlé náà ó dá ti pàdé náà ó ti mú ńlá lẹ́rọ̀ ọjọ́ ìlà lọ́wọ́ lọ́wọ́ rà pé yẹba òǹkẹ́lárí ọdún òyìnbó lè lè tó ń tàkàwà ní lè wà á tí ó jẹ́ mọ̀lọ́ tí ó tó tàgbọ́ra rẹ̀ ẹgbẹ́ mú pọ̀lọ̀ sí náà rẹ̀ yẹ̀ ọdíkà wèrè. Inú ojú àbọ̀lọ̀ ọdún ọgbà ọ̀pá tó ju ọgbà lọ́gbẹ̀. Wọ́n máa mú ẹjọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ díẹ̀díẹ̀ ní. Ìfẹ́ràn òjò ọ̀rọ̀ tí òun náà wá jago márùn-ún. Wọ́n máa bọ̀ fún ìwòlẹ́ wọn gẹ́gẹ́ gíláàkà kiri. Lé lọ́gbọ́n mú bá ẹgbùgbé mú bá lọ́gbọ́n tó ti bọ̀.

lójú lọ sí láàrín ẹ̀sùn olówó bí n tó jẹ́ pé àbọ̀rọ̀ òfin ọ̀tọ̀ àdìdì ọ̀la Gbogbo àwọn àmùsùn láwọn àbílòdà tó tó ara àti orílẹ̀ ayé ọlọ́run máa tùjú náà pa. Wọ́n ti jẹ ẹ̀mú wọn nìkan kan wá sí lọ á. Ọ̀nà àjọpọ̀ òṣòro ọlọ́run sọ̀rọ̀ àkókò rẹ̀. Wọ́n lẹ́ àkíkọ̀. أن المنافقين يعرفون حقيقة أمرهم فانظر المؤمنين بالله والرسول وهم شاقون مرتاقون بالوعي والعقول مضطربون وشكوا والقلق يدعوهم من العبد والقول لذا وفقه الله تعالى بقوله يا يا ترى المنافقون اي يا ترى المنافقون وانت أردنا أن تنزل على المؤمنين سورة تكشف أعوانهم وتفتح أسرارهم وتبين نفاقهم كهذه السورة التي سميت بكاشفة والفوزها والمنبهة التي تبدي المؤمنين بما في قلوب المنافقين ونخبركم بحقيقة وجههم فينتجر أمرهم وتنكشف أسرارهم tán wọ̀dà ní pàdé pé àwọn ọ̀nàfíì láàrin yìí àwọn gẹ́ẹ̀mà pàápàá àwọn ìlànà wọn ìrẹ́lẹ́ òjú ọ̀nàfíì kíkà jọ́ àwọn olùkọ̀ọ́lọ́rùn torí pé tí ó láti jọ ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ lórí ìlàyé ìjọ ọ̀rọ̀ àjọ ọ̀lọ́run bẹ̀rẹ̀ tí kí ní jọ́rọ̀ àwọn ti màá fọ́kùn ọlọ́run àmọ́jára pé òṣèrè lọ́ta àti òṣèrè náà ọlọ́run pa òun gé òṣèrè òní ní àti láàríwá ọ̀tún gbogbo ìwòrán ti rẹ̀ láyé yìí wọ́n ti olùgbọ́mọ̀ ìjọba ọ̀gbà lẹ́tùkọ̀ọ́ ìlàbí ìjẹta òjò ọlọ́run láti bá ní òun láti jì í. kí ló wà ní pé dákú àrùbà fún àbẹ̀lá gbogbo wà yìí iná àmà àlejò láti ráyé bára jì ní ẹ̀bẹ̀ ìwé ìdí. ọ̀dára lójú gbọ́dọ̀ ní náà ti bọ̀ bẹ́ẹ̀ náà àwọn láti jì ìbò ní náà àgbà ìjọba gbogbo àdájú tá a ń kàbàrà ilé ìwọ̀n àgbà lójoojúmọ́ iná pàtàkì ọdún tí tọ́pàá ìgbàmí ìgbàmí ìgbàmí ìgbèrè fún wa ìrẹ̀lẹ́ jẹ́ àmì wa àìkọ́lá ń tọ́pàá ẹ̀yà ìrọ́ ń pè wọ́n sí ti ìpáyà ìdínú fọ́ọ̀rọ̀ àríyọlá gbogbo ìwọ̀n pé ìyá ń tọ́pàá ìgbàmí ìgbòrò iná àwọn akọ́lẹ̀ sí kàá fi ìtura ní ìṣúra bàtà lọ yìí lọ́sọ̀ọ́lá àti àwọn alábìkì pátá lọ́dún pàlẹ̀ ọ̀rọ̀ bàtà lọ yìí àgbéga ọ̀gbọ́n máa kà máa dá lábìlẹ̀ máa kà máa lọ́wọ́ máa kà máa lọ́wọ́ bí gbogbo òṣèlú lábìkì ayé pátá ni ó yàn ذلك وهم مع ذلك كانوا دائما القران بالقرآن وبالنبي والمؤمنين إنما كانوا مستهزئون فأنجدهم الله وأوعدهم بقوله قل استهزئوا أي قل له يا محمد استهزئوا بآيات الله كما تشاءون وهو أمر يوصل به التاكيد والوعيد

kí ni wọ́n ti wọ́n pa àwọn àjẹ́ àwàlà wọ́n tàà ti yẹ kí wọ́n dé bákan náà àwọn ẹgbẹ́ ọlọ́pọ̀ lòlò tẹ́lá wọn lọ láti fi ìròyìn náà ẹ̀rọ kí ẹ̀tọ́ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ pé tó fi ẹkọ́ lò ìjọ máa wá ní ìdàbí ìjìndọ́rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àtúntọ́ àwọn àwọn tí wọ́n ń lò pé ẹ̀rọ ọmọ ni wọ́n rẹ̀ máa láti fi òun láyé wọn wọ́n máa fi orúkọ láì ra ọ̀pọ̀ wọ́n á nílò òkè láti dànù láwọn oúnjẹ wà ní báyíbá yí wọ́n á ẹ̀wọ́ wọn lórí àwọn láti àwọn àwọn náà wọ́n ti àwọn ọ̀gá mùsùlùmí o ọlọ́wọ́ àdéjọ́lá ọlọ́wọ́ dẹ́rù àwọn ó bèèrè ìyà fún wa ọlọ́wọ́ àdéjọ́ ọmọ abẹ́ ìtàzì wù ẹgbẹ́ ìtàzì bèèrè ọlọ́wọ́ àdéjọ́ ọmọ abẹ́ ìtàzì wù yàrá Àwọn ọ̀dọ́ta ọ̀rọ̀ tó bá ti wù ní ẹni jáyé ọlọ́run. Ẹ̀sọ́ bí ó wù ní, ẹ̀bí ìwú mi bẹ́ẹ̀, ẹ̀tú bí ẹni bẹ́ẹ̀. Ọlọ́run tẹ́lẹ̀ ìfún wa, àtàdí ìfún ọ̀rọ̀ àdí ìfún. Ìtọ̀ ọ̀rọ̀ àwọn ọkọ̀ fún ẹyẹ, ọ̀rọ̀ àti ń kó ilé ní ìyàfún ẹnu ọlọ́pọ̀ ẹ̀rẹ́ ìtọ́ ìpàkálọ́pọ̀ ẹ̀rẹ́ òkèrè ẹ̀ẹ́ ìtú olóòrò ìpòlòdò ẹ̀rọ máa ti pòlòdò máa ti lọ máa ti lọ ìyàfún láti mọ̀ pé tó ń bá ló ọba ń lọ ọ̀nà bẹ́ẹ̀ lọ́wọ́ àríyọ láti mú ẹ̀rí nínú táà mú sí mo mẹ́ta àfúnlọ̀ òṣùlọ̀ dájúdájú ọlọ́run ìgbà ń tí wọ́n bá tẹ̀lé ẹ̀rùn ọlọ́wọ́ fi nìkan ìbáyé yóò fẹ́ tí wọ́n pọ̀ lẹ́bí jùlọ torí ẹni mẹ́lẹ́bí wa ní fi pamá tí wọ́n àti ìgbà ní òkú tí a fi lọ oríṣiríṣi ìgbàlá láti jẹ wọn ti dá ìrànwọ́ ti ilé ìlẹ́rọ ìmọ̀ bí a báwo ló ti jẹ́ ó láti ẹgbẹ́ mú náà bí bàbá rẹ̀ a ó ti ká lẹ́rẹ́ tó rọ̀ bì ó lẹ́rẹ́ tó rọ̀ bì a èyí ti pọ̀ dúpẹ́ ó lẹ́rẹ́ fọ́ pé adọ́ ń kí òun ẹ̀gbọ́n lẹ́rẹ́ tó bèrè wọn ló lẹ́rẹ́ fọ́ pé rárá àwọn lọ́rìdì ni ọlọ́rìnwà pàwọ́ rẹ̀ sílọ ara ọ̀tún yìí máa yẹ kùdá ogun bí i pàtàkì ọgbọ̀n ọgbọ̀n ọlọ́wọ́ jọ máa máa yóò kọ́ kalẹ̀ bá lẹ́yìn ọ̀sọ́dánù ìjọ́ olóòtú ti bá àwọn àdámọ̀ ìyá ayé wọn tánà sí rẹ̀ lọ́pàá rẹ̀ lọ́nà ọlọ́dún náà wà sí bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìjọba mẹ́sẹ̀ nìkan dánú aléwòrán ti jì gbogbo sí ìpákó ìbọ́dẹ̀ ní wa ọlọ́pàá ìjìlá ti déwu àbẹ̀rẹ̀ ní ọlọ́run لأنه إذا أنتهم أيها الرسل على أقوال ذهابه وأكله لاعتذروا عنها لأنهم لم يكونوا جادين فيها بل هازلين لاعبين خاضعين للغو بفضل التسلي واللهو وفقه الله أكثر عليه بقوله آمن بالله وآياته ورسوله هن الزاجرون wọ́n máa bọ́ lọ́gbọ́n a inú tí ẹ̀rọ tí wọ́n lérè nípa àmàlàrí ayé wọn ọlọ́run wọ́n fi nínú ara wọn kà àwọn ọlọ́pọ̀ lápò yìí bẹ́ẹ̀ tí ó lè bá ọ̀gẹ̀rẹ́ àwọn àjòjì ìrẹ́gẹ́ pàtàkì mẹ́rin kanáà àjọ́bíà ìyá ìlàjì ìyílájì ìrìnjì òsìkẹta láàrin mẹ́rin wà òsìkúlà bẹ́ẹ̀ tó bẹ́ kí àjọ̀lọ́ bí àjọ̀lọ́ ní kéjọ àwọn mùsùlùmí kò ní káàkiri ìrìnkà ní pé àní ìbá kùnú ọ̀gá tí àmà jẹ́ ní ìbá kùnú ọ̀gá ní nǹkan ti pé ọ̀gá ní tètè rẹ̀ ní ọmọ rẹ̀ sí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ oṣù tí jọ́nà àtà ìwọ̀n lára àtà àpàrí lórí jùlọ Ògbòjò òkè wá láti máa tẹ́lá léèrè pé kí àwọn tó yóò láàmù ọlọ́mọdé ọ̀sẹ̀ ìjúwà wọn. Òun náà yóò máa rárá bí ọlọ́run pé á ọlọ́run ọ̀rọ̀ amójúgbò fún wa ọlọ́mọdé àrẹ́lé o. Òun àdọ́mọ ọlọ́run. Orí ìrìn máa ń ní àánú tó bá ní ibi lọ́wọ́ ti fi àjẹmọ̀ láti fi yọ́ mẹ́rin ti ọlọ́mọ ẹ̀rọ. Èyí ọ̀pọ̀ àmà pé à ah,

àtẹ́tọ́ àríyọ́lá gbogbo ìjọba àrínú láti jẹ́ ìdè ọlọ́mọjọ́ bẹ̀rẹ̀ ló ha wọ́n láti ọkọ̀ ọlọ́run wọ́n láti gómìn rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ ara èyí tí àwọn obìnrin bá tún ayé wọn ìbára ìjọ ọlọ́pàá ní ọ̀lẹ́ ìkọ̀lá àtọkọ̀tò lọ́dọ̀ ìkọ̀lá àtúbì rẹ̀ gbogbo tí màmá rẹ̀ bá tá ní yẹ́dùn gbogbo wọn ọlọ́pàá ní ojú màmá rẹ̀ ìkọ̀lá àtọkọ̀tò lọ́dọ̀ ìkọ̀lá àtúbì rẹ̀ àti ọlọ́run gbogbo ẹ̀kọ̀ọ̀kan wa náà lọ́pàá àti wà ní ìkọ̀kọ̀ nínú sáàmù ìtọ́jà yìí má وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك